one ọ̀kan two èjì three ẹ̀ta four ẹ̀rin five àrún six ẹ̀fà seven èje eight ẹ̀jọ nine ẹ̀sán ten ẹ̀wá eleven ọ̀kànlá twelve èjìlá thirteen ẹ̀tàlá fourteen ẹ̀rìnlá fifteen márùndínlógún sixteen mẹ́rìndínlógún seventeen mẹ́tàdínlógún eighteen méjìdínlógún nineteen mọ́kàndínlógún twenty ogún